الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بدين الحنيف واعلموا أن الأخوة الإسلامية دعا إليها كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم قال تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم وقال تعالى ألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún ọba iná lọba tí ó ń darí gbogbo àgbáláyé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọba òjíṣẹ́ ọlọ́run onílànàbíwá mahabba kọba wọn ará àtàwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni rẹ̀ à ń jẹ́rìí bí kọ́sẹ́ni tá a sìn tọ́lẹ́tọ̀ sí òsì lẹ́yìn ọlọ́nìkan onìkan ló bá tá a bẹ̀ òun ló bá tá a pè onìkan ló bá tá a máa retí orí lọ́dọ̀ rẹ̀ ọba yìí nìkan náà ló bá tẹ́jẹ́ pé ìmọ̀ ń dáàbò bọ́ ni wíwà nílé ayé wa pẹ̀lú àṣẹ ọlọ́ni ẹnìkan ò ní jáde nílé ayé àfikọ́jẹ́ gbọ́lọ́ ọba lópin padà abẹ́lọ́ nínú àánú rẹ̀ ẹnìkan ọ̀kan wa kọ́lọ́hún mọ́sàsíwálé àǹjẹ́rìí pé anábọ́à Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rú ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní ìbádàlá ẹ̀yẹ orúṣẹ́ ọlọ́run ìtàfi bá ní sọ̀rọ̀ ó náà ní al-ukhuwwatu islamiyya ìjọba àyá ìsìn ìjọba àyá ìsìn kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ wá èyí tí a ń bẹ nínú ẹ̀tẹ́lẹ̀ kẹsí ọ̀tọ́ dé ó náà ní ìjọba àyá ìjẹ́ àwọn tí wọ́n bí wá papọ̀ bàbá wa ìyá wa àtàwọn ẹgbá wa àtàwọn àbúrò àtàwọn ẹbí nígbà wọ́n yẹ àwọn àgbà islam bá ti gbà islam yẹ ọlọ́wọ́ba aláà tó wá ń pè wá ní ọmọ ìyá gbogbo àwọn tá gbà islam lágbàláyé àtàwọn tó ti lọ àtàwọn tá wọ́n sìn àtàwọn tó wọ́n bọ̀ gbogbo wa pátá ọlọ́wọ́ba ní ọmọ ìyá kanáà gbogbo wa ẹ̀yọ́ ẹjẹ́ àlọ́ ló bẹ̀rù ọlọ́run ẹjẹ́ àlọ́ ló bẹ̀rù ọlọ́run níta bẹ̀rù láàrin ara wa òun náà ni ìgbàgbọ́ tó so wá papọ̀ kọ́dá àwọn pé ẹ̀ nígbàgbọ́ kan náà pé ni wọ́n abọ́gibọ̀ pẹ̀ àwọn àtàwọn nígbà wa bá nù عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم ọlọ́wọ́ bá ní gbogbo àwọn tí wọn ò bá yín jà nínú àwọn tí ó ṣe muslims wọn ọ̀rẹ́ láti léyé kó nínú léyín wọn ò sì fẹ́ pa yín ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá èyí sọ pé kẹ́ mọ́ ṣe dáadáa sí wọn o ẹ̀yin lẹ́yìn fẹ́ ṣe dáadáa sí wọn àbí èmi ọlọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ èmi ọkọ̀ fún yín o ẹ máa fẹ́ kọ̀ fúnra yín àmì ìlọ́wọ́ kọ̀ fún yín láti ṣe dáadáa fún àwọn tó ṣe muslims àwọn tí wọ́n bá wájà àwọn tó lọ́wọ́ bá aláàní ká má ṣe dáadáa sí àwọn náà làwọn tí wọ́n gbé ìkànjà pa àwọn fẹ́ pa wá àwọn fẹ́ lé wa jáde nulẹ̀ bá muslim tí ọba wájà àmọ́ kò ṣe ọlọ́run ògbọ́lọ́ngbọ́ ọlọ́run tí ó gbàgbó gan aláǹkẹ́ ń ẹ̀ ìfún lówó òfún lọ́mọ òfún lójò bóun náà bá gbé nǹkan gbogbo tó bá gbé jáde ọlọ́run fún lálàáfíà nílùú dáwọ̀ ní ṣe dáadáa sí ẹni tọ́lọ́run ṣe dáadáa sí nígbà aláwọ̀ ní ká máa ṣe dáadáa sí ẹni tí èsì muslim ẹni tó bá jẹ́ muslim bóun ní dáadáa rẹ̀ fẹ́ rí wájú ọlọ́run ìmọ̀ ṣe dáadáa sí mùsùlùmí dín ẹ̀sìn ni pé ọ̀wọ́ jẹ́ muslim kọ́ ọmọ sí dáadáa sí dín ẹ̀sìn ni tọ́wọ́ jẹ́ muslim kọ́ ọmọ sí dáadáa sí ìbáàdà ẹ̀sìn ni ìmàn lọ́lọ́wọ́ bá aláàfi sọ wá papọ̀ ìgbàtọ́lọ́ tó fi ìmàn sọ wá papọ̀ yìí ọlọ́wọ́ Allah subhanahu bọ́bá ti kó láàrin wa ó ti kó nọmọ ìyá wa bọ́bá ti kó nínú gbàgbọ́ àmọ́ tó bá ti gbàgbọ́ tí ò tí kó mbẹ́ mo fi kálọ̀ lè ṣàbójútó àárín yẹn ẹni ẹni mùsùlùmí tí ó bá ti kó nínú gbàgbọ́ ọmọ yẹn ni Allah subhanahu wa ọlọ́run bá ní innamal mu'minuna ikhwa ọlọ́run ní gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé ọmọ ìyá kan náà gbogbo wọn fa aslihu bayna akhawaykum ẹ wá ṣàtúnṣe láàrin àwọn ọmọ àyà ayé méjì tí wọ́n bá ń jà ẹ̀rí ọlọ́run fi máa ń ròyìn wọn ó tún fi jà ròyìn wọn ìtumọ̀ ni pé èyàn ò lè torí pé ìmọ̀ níbẹ̀ lára wọn kí ìdí èyàn ọmọ ṣe kí ni kọ́ mọ́ máa gbé ọlọ́wọ́ bá fi ìmọ̀ nìrin lẹ̀ wípé àwọn ọmọ ìyá yẹn wọ́n ń jà ẹ wá parí ìjà láàrin wọn tó náà aláwọ̀ fẹ́ kí ìjà wà láàrin wọn fàásìlìhù bẹ́yìn àkọwẹ́kún àwọn tó lọ́wọ́ bá aláàrin kápọ̀ níjà láàrin wọ̀nyí ọlọ́run ti fìdí rẹ̀ ìdí rẹ̀ múlẹ̀ pé mọ́mìn ni wọ́n ìbádọ́lá alkùrán manhajuna alkùrán òun náà ni ojú ọ̀nà wa wà ní sọlọ́nà manhajù ilẹ̀ alkùrán kò sí ojú ọ̀nà kan tá a fẹ́ tẹ̀ ẹ̀rọ máa yá mi nílẹ̀ sùn wa nígbà ń gbọ́ nínú àyà yòó náà ni pé ọmọ àyà tá bá rí pé wọ́n ń jà àwọn méjèèjì ká mọ́ wọ̀ ọ́ràn káwọn bá ti ṣe kíni bá ti ṣàtúnṣe láàrin wọn nítorí pé ọlọ́wọ́ ọba òfẹ́ kókùn yẹn já lókùn ìgbà tí imani ọba ti kú lára kálukú ọlọ́run sọ lọ́rọ̀ àyà mi oníwà yìí tọ́ ìfẹ́ta ni minal mu'minin táwọn àjọ méjì àwọn gúrùpù kan dìde àwọn kan tún dìde eléyìí àtàwọn ọjọ́ ẹ̀ eléyìí náà eléyìí náà àtàwọn ọjọ́ ẹ̀ wọ́n dìde àwọn ọjọ́ méjèèjì mùsùlùmí ni wọ́n ìkẹtẹ́tàlù wọ́n bẹ̀rẹ̀ sí ìjà ọlọ́ọ̀bá ní fàáṣílíhù ọlọ́ọ̀bá ní ẹ̀ṣàtúnṣe láàrin wọn ẹ̀yẹ miami nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀ni wọn àtẹ́sùmọ́ bí wa'tasimu bihablillahi jami'a ibi alùkọ́nù bá lọ ní kí gbogbo yán máa lọ wala tafarraqu ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ wadhkuru ni'matallahi alaykum ẹ rántí ìdẹ̀ra tá a ṣe fún yín kí ni ìdẹ̀ra náà ni'matul hidaya wat tawfiq wallahi gbogbo apátábà sí jòkólẹ̀ sì ọlọ́wọ́ bá aláàlọ́rọ̀ wa lẹ́mí ọlọ́wọ́ bá ló fi wá mọ̀nà ọlọ́wọ́ bá ló sí rọrùn fún wa ọlọ́wọ́ bá òun náà láti wá ń bẹ̀rẹ̀ kọ́mọ́sọ̀ ìpàwà lórí ìsìláàmù náà torí ọlọ́wọ́ fẹ̀lẹ̀mí sínú ìsìláàmù láàárọ̀ bàtí wà fi dọwọ́ rọ̀lẹ́ yóò ṣe rí dà ọlọ́wọ́ sì yọkú ní ọkọ̀ islam torí àkọọ́lẹ̀ ta ti ó ti tó láti máa bẹ̀rẹ̀ ọlọ́run ó ti tó fún ọ láti máa tẹríba fọ́lọ́run ó ti tó láti máa bá búbú fọ́lọ́run ó ti tó fún ọ láti máa pè ọlọ́run láti máa pè ọlọ́run torí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yahulu bayna al-mar'i wa qalbihi ọba yìí ọkàn wa wọ́n lọ́wọ́ tó bá ti ṣe dán láti yí ọkàn padà kò sí tíra àdálẹ̀ kà fún ìyàjọ́ yóò yàn bọ́lá bá ti ṣe láti yí ọkàn yàn padà kò sí wà sí tó yẹn ló gbọ́ tí ó sàǹfààní bọ́lá wọn bá ti ṣetán láti yí ọkàn yẹn padà kò sí àárín àwọn ìjọ tó yẹn wà tó yẹn ní dídàkudà ọlọ́wọ́ bá ní wọ́dùkúrú ní mọ́tàlọ́yà alékùn ẹ̀rọ tí ìbẹ̀rẹ̀ àti mọ̀ṣẹ́ fún yín ìdíkùntù máa dá ẹ̀yin mùsùlùmí tó lè wá dọ̀rẹ́ yìí ayéṣẹ́ rẹ tẹ́lẹ̀ sẹ́láti ìgbà máa ń bọ̀rìṣà kálukú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ọlọ́ba ní ìdíkùn tó máa dá gbogbo ẹni jama sunna ọlọ́ba ní ìdíkùn tó máa dá fa'allafa bayna qulubikum ọlọ́ba aláwa mú ikú nínú ẹbọ mú ikú nínú bídà ọlọ́ba ikú nínú ẹ̀ṣẹ̀ ọlọ́ba aláwa sì fẹ́ yín ṣẹ̀yìn ara yín إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا Allah subhanahu wa ta'ala ó lè wọ́n fún ara wọn ọlọ́run sọ ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ ń bá wọn náà sọ̀rọ̀ lábẹ́rẹ̀ ọlọ́mọ ní gbogbo ẹ̀ sọ̀hábà yìí bẹ́ sórí ọ̀tá ní tẹ́lẹ̀ àwọn al-Khawsu wal-Asraj nínú àwọn atánàbí àwọn méjèèjì wọn wá di ọ̀rẹ́ tímọ́tímọ́ ọlọ́ni ẹ̀rántí إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا pẹ̀lú àánú ọlọ́run lẹ́fi jẹ́mà yá o وكنتم على شفا حفرة من النار gbogbo ètò wà ní etí bèbè iná فأنقذكم منها ọlọ́run bá aláà òun lọ́lá yìí òun lọ́rẹ́sìkì yìí ọlọ́wọ́ bá alá àwọn ọlọ́lá yìí díẹ̀ báyìí lókù tẹ́ fi wọ̀ná ẹwọ gbogbo tí kálukú ń bá bọ̀ tẹ́lẹ̀ kó tó ti parí súnà ẹ̀dàkùn ẹwọ gbogbo bá ṣe má sìláàmù bọ̀ kọ́lọ̀wọ́ tó sàánú wa pẹ̀lú kárí nàrí kí ní jẹ́sẹ̀ sìláàmù gàgà àwọn àgbà sìláàmù ta ọlọ́sàánú wa pẹ̀lú tawhid ọsàánú wa pẹ̀lú alákídà tó sọ́fìyà ànàpéyà ọlọ́sàn àánú wa pẹ̀lú gbàgbọ́ tó yanjú tí ó sí láìsí kankan mẹ́ wọ̀lá ìbáàdàtì lè kọ́ àlesọ̀tì lè mọ̀ wá fi kọ́ ọlọ́sàn àánú wa pẹ̀lú pé ká máa sin ọlọ́run ọ̀pọ̀ wa igbá rẹ̀ dáadáa tẹ́lẹ̀ àti dáláwẹ̀ àti dìde lóru ọ̀pọ̀ wa ń tẹ̀lé tẹ́lọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ya pàtì wọ̀lẹ̀máàdà lẹ́kítàl wọ̀lẹ̀máàdà lẹ́hàrb kí ló wá fàjà kí ló fa káma wá máa lépa ara wa káàkiri káma sọ láìfi ara wa káma bọ́sọ̀ yìí lára ara wa aláwọ̀ bá ní sẹ́ẹ̀fẹ́ wọná padà ní èmi ọlọ́run mọ sàánú yín èjì ẹwọná tà tó wá dé dẹ́ẹ̀ tó wá ń ṣe kí ni dẹ́ẹ̀ tó wá ń jà múra yín lọ́mọ àyẹ́sìn ọlọ́run bá ní kazalika yubayyinu Allahu lakum ayatihi la'allakum ọlọ́run lóhun lòún ṣàlàyé fún yín gbogbo àwọn àmì ohun tẹ́ fi bẹ̀rù ọlọ́run ọlọ́run lóhun lòún ṣàlàyé fún yín òun lòún fi mà yín òun lòún rọ̀ ilẹ̀ mi kẹ́lẹ́ bá mọ̀nà ọbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọdé á tún sinamá o ọba tó darí wa wọ́n sún islam tọ́lá láàfíà ṣojú wọ́n sún islam tọ́lá láàfíà islam alùsúnnà ni wọ́n ń pè bẹ́ẹ̀ mọ́mọ́ rí alùsúnnà sí ìjọ ẹgbẹ́ tọ́wọ́ rò pé wọ́n máa gba fọ́ọ̀mù bẹ̀ kan tó wọ bẹ́ẹ̀ àbí wọ́n máa mú nọ́mbà èmi nọ́mbà wá owó fọ nínú ìjọ wa ìran ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ wo ìjọ tí ọlọ́wọ́ bá aláà tó ní tó ní ká máa tẹ̀lé ànábì ummatun wahida ìjọ kan náà ni nọ́mbà wo ló wá fẹ́ mú tí wọ́n máa yẹ ìjọ fún ànábì wa Muhammad al jama'atu wahida jama'a kan náà ni gbogbo wa kò sí pé jàmá kan tó máa kóra wọn sí gbogbo àwọn jàmá àwọn lágbájá àwọn jàmá àwọn síláṣí lágbájá àwọn lẹ́gbẹ́ lágbájá àwọn lẹ́gbẹ́ lágbájá kullu hadhihi tufarriquna eléyìí náà ní ìyàwó lọ́tọ̀ọ̀tọ̀ láàfin máa ríra wa sí pé ìmí sára àwọn àwọn náà sára èmi náà ummatun wahida ummatul ijaba ọlọ́run tó ṣe wá ní umma tó fún anabi wa muhammad abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àdáwò tí báyà tó yẹn fi kú lẹ́yìn anabi kọ́lọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́run bá wa Allah subhanahu wa ta'ala ó ní muhammadun rasulullah Allah bá ní ẹ̀rí muhammad yóò jíṣẹ́ wa ní o wọ́n lẹ́rí na máa wo àwọn tó wá wà pẹ̀lú ẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo wọ́n múra wọn lọ́mọ ya aṣèdáwó alẹ́lẹ́kùfàr àwọn kẹfẹ̀rí tán bá fẹ́ paná islam wọ́n ti kẹ̀ yìí fún wọn aṣèdáwó alẹ́lẹ́kùfàr yáni alẹ́kùfàr almuharibi wọ́n lè kókó lórí àwọn kẹfẹ̀rí gbogbo àwọn kèfèé tó fẹ́ pa ní ẹ̀sìn wọ́n gbé náà ojú ẹ̀ nítorí Islam ìjà wa ń gbé náà ojú àwọn èèyàn torí Islam lẹ́nu àbá ń gbé náà ojú àwọn èèyàn torí personal interest ẹwà lómi tí ń jà tí ń jà tí ń jà wà bèèrè pé kí ní jíjà á rí pé ọbẹ̀fẹ̀ nìkan wálẹ̀ kọ́ òun lè gòkè kí ní dìjà ẹ̀pẹ̀lá rí pé owó ní dìjà <laughs> owó ẹgbẹ́jà ti ní kí ló dé mi ò tí ní kí ní dìjà ipò ipò ipò lọ́wọ́ kí ní dìjà ìfẹ́ ẹnú lónìí ogun ṣètò mí nìyẹn ẹ bá kéwú kéwú kéwú kéwú kẹta gbogbo kéwú tán báyọ̀ sí bánu tí ń dìjà nìyẹn jẹ̀má àṣìdáwò alẹ́lùkù fọ́ọ̀rẹ̀ àwọn táwọn yìí wọ́n máa ń gbé náà ojú àwọn kèfèrí tí wọ́n fẹ́ pa nẹ́ẹ̀sìn ọlọ́run ẹrù ọba ohun bẹ́ẹ̀ náà hùn àmọ́ wọn láàrin ara wọn àwọn tó ń jẹ́rù gbàgbọ́ lórí ẹ wọ́n láàánú ara wọn ìjọba láàánú ara wọn lẹ́nu jẹma ìjọba láàánú ara wọn lẹ́nu jẹma wallahu yatawalla saraya gbogbo kọ̀kọ̀ tí ẹnìkọ̀ọ̀kan fi ń pamọ́ ọlọ́run nìkan mà kọ́lá ìjọba mọ̀ nínú kọ̀kọ̀ rẹ ọlọ́mọ tí ọ̀gá mọ̀ ẹjá máa bẹ̀rẹ̀ ọba alìsìtẹ̀kọ́mà wasabat wataufik ká máa bẹ̀rẹ̀ ọba ní jojoojúmọ́ pé wọ́n lọ́wọ́ mọ́sẹ̀ fi mí sókò ń gẹ́ àdínàlẹ̀ haka haka ibi òdodo bá wà jí ilé tẹ̀lé ibi ọba bá wà jí ilé jìnà sí kí ló bá rí wọn náà wọ́n lọ́wọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ìjọba ayẹ́sìn ọlọ́mọdé ọbàjẹ́ ọlọ́mọdé àṣìwá ní ọmọ ayẹ́sìn bọ́lọ́ وسؤال الأولين فاستغفر الله إنه هو والغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين أشهد ان لا إله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه من يحبه لنفسه أدوك فعل الله بارا ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọba ìdíṣẹ́ ọlọ́run àjẹ́rì pípọ̀ sọba táà sí tẹ́lẹ̀tẹ̀ sí ẹ̀sìn ẹlẹ́yìn ọlọ́run alẹ́mù Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni anábì ń tẹ̀síwájú nípa àwọn olàǹkè ní ọmọ ẹ̀yẹ́sìn anábì lẹ́nìkọ̀ọ̀kan yín ìgbàgbọ́ ẹ̀yẹ́ ló ti pè é ó dìgbà tẹ́ bá nífẹ̀ẹ́ tẹ́ bá nífẹ̀ẹ́ ọmọlàkejì bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ara yín kí n tẹ́ fẹ́ fúnra yín kẹ́ máa fẹ́ fún ọmọlàkejì kálukú chẹ́kì ẹ̀mí ara wa bá ti dẹ̀kọ́lẹ̀ kò sí dókítà ṣe owó ojú kí lóde tó ń tọ́sí àwọn èèyàn kò sí tó lé kébi ọ́pọ̀ àwọn kí lóde tó ń fi dúpọ̀ àwọn èèyàn láwọn ọmọ yẹ́ kò sí tó fẹ́ kó òun ṣubú kí lóde àwọn ọmọ yẹ́ ọ̀nà tó kò sákìsì kọ́ kí ní pé àwọn ọgbọ̀lọ́ mọ̀ ẹ̀kọ́lọ́ ti mú ti pẹ́ náà tí wọ́n yẹ́ ni ọgbọ́tọ̀ dá tí ó fi ṣàtúnṣe rẹ̀ tí ò fi ní dásíbẹ̀ máa ń jẹ́ mí ọ̀nà sí ha a máa kọ̀rọ̀ sákèsí lẹ́yìn náà sípẹ̀ kí wọ́n máa bọ́ máa yá ẹ láti rí májẹ̀ jẹ́ pé ẹnu rẹ̀ yóò máa jò yóò sì máa jó pẹ̀lú kọsámàrí ọ̀rọ̀ kan náà àwọn ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ kan sọ ẹlòmọ́dé kó lè báyìí bẹ́ẹ̀ ló ń jẹ ní kò ní kala bẹ́ẹ̀ lẹ́fún lówó kò ní ka sí ẹ̀sán nìkan máa sọ̀rọ̀ kọ̀wá ní jòkó ń jọ́ka àfikọ́ jẹ ọmọ ìyá ẹ̀lẹ́yìn bí méjì mẹ́ta kò jọ́ka tẹ́ pàdé ẹ̀ àfikọ́ sọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀lẹ́yìn ewé ìyẹ̀bẹ́ ẹ̀jìnà sí ẹ̀jìnà sí ìdìtẹ̀nibó àwọn ọmọ ìyá ló ṣe yẹ̀yẹ́ lórí àdáwò tó bá àti lọ́mọ tó wọ́kọ́ fún wọn kí ló àdáwò lọ́mọ tó wà lọ kádà láti tiẹ̀ àdẹ́bìnrin alimọ́mìnù àdẹ́bìnrin olùgbàgbọ́ òdodo nílé mọ́mìn kalibuniyar owó àtọ́mọ̀ ìyá rẹ̀ wájú ọ̀dà gẹ́gẹ́ bí ilé ilé tá a kọ́ yẹ̀ṣúdù bá ọdún bá ọdọ̀ sọ́dẹ́ pé ó fi igun ó fi tẹ̀ra wọn wọ́n ṣàbàkà bí ọ̀fọwọ́ rẹ̀ bọ́ lọ́wọ́ wípé tí ń sọ ní o alìmọ́mìnì nínú mọ́mìnì ẹ̀dìrà ayé mú ládùúgbò tẹ́ bá wà ayọ́rọ̀ ulama ayọ́rọ̀ dùá ogbẹ̀ yà fà alẹ́bí ní báyìí nìkan rí ẹ má lọ́lọ́tẹ̀ẹ̀tọ̀ ẹnìkan gbé sàlẹ̀ ẹnìkan gbé lókè ẹnìkan kọ́lé ẹnìkan wo ó sì mọ̀ pé òdodo ìtẹ́kùnláà lẹ́yìn náà mọ̀pẹ́ ẹ̀yìn sàkíyèsí bilhikma wal-ma'idati al-hasana ọlọ́wọ́ bá ní ọdọ̀ ila sabili rabbika bilhikma tẹ́bá bẹ́ pẹ̀yẹ̀ sínú ẹ̀sìn pé pẹ̀lú hikma hikma tó wà ń bẹ̀yẹ òun náà ní ọ̀nà tẹ́wọ́ gbà pé tí ó fi gbọ́ Ànábì ní qulu la ilaha illallah tuflihu Ànábì ní ẹgbà la ilaha illallah gbọ́ ẹ̀yà ramaka akẹ́sì jèrè kò ní lam taqulu la ilaha illallah tahliku tẹ̀gbàgbà láìra ìlàlágbọ́ ẹ̀parun ẹ̀parẹ́ sórí ibú ànábì sọ bẹ́ẹ̀ fún wọn ìkànkàn náà ṣe ní méjèèjì èyí tó wé tí bẹ́lá ànábì sọ pé ẹ máa gba láìra ìlàlágbọ́ kẹ́lẹ̀ jèrè káníwọ̀ fẹ́ jèrè láì jẹma ọlọ́mọsàdì ajẹ́rẹ́ gbogbo wa àyọ̀dọ̀ ara owó ẹ̀tẹ́ ń gbẹ̀gbẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ́ ọba ìtẹ́kùlọ́ àfi àfọ̀sìkùn ìpègbè sọ pé mo jù lọ

ìnámọ̀lá àmàlú bínnìyà tọ́ba tí ní ìkìláṣì kan lẹ́yìn náà mọ̀tábà rasulullah ọmọ wa tẹ̀lé ànábì bóòlù ànábì ṣe ń pèpè bóòlù ànábì fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ bóòlù ànábì ṣe ń kọ ìbàjẹ́ bóòlù ànábì ṣe ń pààyàn láṣẹ dáadáa bóòlù ànábì ṣe máa bá àwọn èèyàn lò eléyìí yóò jẹ́ pẹ̀lú láṣẹ rẹ̀ rí ibadallah ẹ̀yàn rúṣin nínú àwọn amájẹ̀mú tá a gbọ́dọ̀ ní tí ìjọmọ̀ àyà wa tí fẹsẹ̀ múlẹ̀ dáadáa átẹ̀kún na khalisa kọjẹ́ pé ìjọmọ̀ àyà wa yìí khalisa kọjẹ́ nítorí ọlọ́run ẹ má bàrà yín sí nítorí owó tẹ́fẹ́ gbà lọ́wọ́ ara yín torí tẹ́fẹ́ padà lọ́wọ́ yẹn gbà wọ́n ìjọmọ̀ àyà bàjẹ́ ọ̀pọ̀ wa lónìí à ń bára wá sí nítorí dúkìá ni torí àǹfààní kan ìjọmọ̀ àyà kọ́ yẹn onígbò gbiná ojú ẹ̀ tọ́wọ́dù pé yọ́ da fún ọlọ́wọ́ rẹ̀ dẹ́wọ́ ọ̀la pé ọba padà tọ́lọ́wọ́ bá kádà kádà ara pé ibẹ̀ ni ó ti da ọ́ padà gbiná ojú ẹ̀ ẹ má jẹ́ abára wọn ṣe nítorí ayé ẹ jẹ́ abára wọn ṣe nítorí iman ẹlẹ́ẹ̀kejì àǹtẹ̀kùn náà alá manhaj islam kábàrà wa ṣe lérí ojú ọ̀nà manhaj almanhaj tawqifi almanhaj wahid wa manhaj rasulillah sallallahu alayhi wa kábọ́ra wa so lórí bí wọ́n ṣe gbé ìsìlámù kalẹ̀ ibi láti dé mọ́nà hajjina jama la min sheikh min ash-shuyukh wala min ustaz min al-asadifa wala min alim min al-ulama بل المنهج الرباني في الكتاب وسنة رسول الله صلى الله عليه وسلم إن القرآن لا تفعله بل القرآن سنبوه يجعل استقراء القرآن يجعل لك قرآن بتمأل pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n bá wá sọ ilé olóòtú ní manhaj lẹ́yìn náà lọ́lọ́ ká ìtàn Rasul sallallahu alaihi wasallam bí bá wà yẹn lò bí làwọn ilé gba Islam هذا منهج إذا أنت منهج نوجونا المنهج ìjọba ìyá wa àdídákẹ́ bàbá lákèsí lára ní sàrámà lẹ́kọ̀ọ́ imam mọ́ lákèsí kan tí màmá máa ti ń ṣe ẹ̀rẹ́ kí ọlọ́mà dùn ní ìpò lágbájá orípo lásọ̀ mi ó sì bá ń fọ́ kọ̀fẹ́ kí n ṣubú ẹ̀rẹ́ kí ní torí náà mọ́ lákèsí lára rẹ̀ ìpò ẹ̀ ń ń báwí ẹ̀rọ ẹ̀sìn akọ́sìn bá ní ẹ̀sìn bí ọlọ. àmọ́ àwọn táwọn akọ̀rẹ́ ti àwọn èèyàn bil hikma kọ́ ọkọ̀rẹ́ ti lọ́nà tí ìwọ́n náà rò pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fún wọn náà ìwọ́n náà gbọ́n ní wọ́n sọ. ìsọ bí àtàánù fi nọ́ọ̀sì abẹ́kọ̀ọ́yẹ́ ti àwọn èèyàn gbé ṣe ń tí ọ̀dà táwọn ọmọ agbẹ́lágbẹ́já yẹn ó ṣe báyìí ó ṣe báyìí àwọn olórí làbàtà ẹ̀rí olórí làbàtà yẹn àti tó ṣe kí ni ìbáṣepọ̀ wọn ibi adé ṣe mistake ní ẹjọ́ máa wọ́n fẹ́ gbọ́ tọ́sọ tẹ́lẹ̀ gbé ẹ̀yà ní ẹlórí rábàtà ẹwà lọ́wọ́ gbọ́mọ́ ìwọ́ ṣàǹfààní wọn náà ṣàǹfààní àkílẹ́sù niyyatikum lillahi subhanahu wa ta'ala jalisu nas ẹni bá wọn èèyàn ní kọ̀rọ̀ wọ́n mú Shafi'i ó ní máa má tó àṣírí mi gbangba wọ́n dojú ti mi gbangba kọ́ máa wá máa wọ́n dáṣọ́bọ̀ mi ní kọ̀rọ̀ mo sì mistake ọ̀wá ń tó mi ṣe in public imam shafi ni má dáwò fún mi imam shafi ó lè yàn ní mẹ́mọ́ mistake àmọ́ má yẹ̀ yẹ́ mi kó tó correct mi nígbà gbọ́ yẹ́ ni pé ó lè ba níkọ̀rọ̀ ẹjọ́ sọ ọba wa gbọ́ yóò ṣe gbọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ọba wa gbọ́ wọ́n máa sọ fáwọn èèyàn pé nǹkan bá yọ̀ ọ̀dá o ẹgbẹ́jẹ́ èèyàn tó tóbi láàrin ìjọ ọba bọ́sọ láàrẹ̀ àwọn tí òun náà ń darí àbáwọn tó ń tẹ̀lé òun náà wọ́n bọ́sọ lára tẹ̀ náà ìjọ padà bá sílẹ̀ ní pé a máa parọ́ mọ́ra wa ìrọ́lá máa ṣe kí ni lókùtà máa wá pa kálukọ́ fẹ́ kó wọ́n kángbà pé òun ni òun right ìrọ́ máa wá jáde ìrọ́ ọlọ́run sì fẹ́rọ́ èyí máa ń fẹ́rọ́ sí dáwà jẹ́má dáa abẹ́dà káma wùrà wà náà o ẹ̀ nínú àwọn àmójútó wà lè tìmáàmù bẹ̀lú kó wa òun ni ká wá bí ẹnì kọ̀ọ̀kan wa bá sì máa jẹ díẹ̀ rọrùn ẹ̀dá kùtùrù tọ́lọ́wọ́ bá wa ẹni tó fi bá ń pa ẹni tó fi bá ń pa ọ̀lẹ́sìn o ẹni bá ń pa òní ìmáni o ọlọ́mọba ìmáni wọ́n jẹ́ o ẹni ìyá bá ń jẹ ìgbàgbọ́ rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ eré òfurufú lọ́wà ọlọ́wà Allah subhanahu wa ta'ala nìkan lọ́bẹ́ tó lè sàánú rẹ̀ ọlọ́mọ fi pípẹ́ nìkan kan wa ọwọ́ di dandan káàna ọmọ àyà lọ́wọ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam anábìnrin wọn náfàṣà àmọ́mìnrin kọ̀dùbà gbogbo ẹni tó bá gbé ìbànújẹ́ kan kúrò fún olùgbàgbọ́ òdodo nìkúrọ bí dúnìyà nínú àwọn ìbànújẹ́ ayé ìdààmú ayé náfẹsọláwọ àna òkúrúbàtà nìkúrọ bí yọrọ mẹlẹ kẹyà àbá Ọlọ́run gbé ìbànújẹ́ àti wàhálà ayé kúrò fún òun náà láyé ń bí àtijọ́ ìkìlámà ẹ̀rí méjì lọ́wọ́ fún gbogbo wàhálà tó fẹ́ jálò wọn náà lọ́wọ́ gbé kúrò fún àtìyí tí yọ jálò lọ́rùn nítorí pé gbé ìbànújẹ́ kúrò fún ọmọ ya rẹ̀ wọ́n yẹ sára la mọ́sùrì ẹni bá yọ̀ ǹdẹ́ ẹni tọ́jẹ́ ń gbèsè pé owó tọ́jẹ́ mí ìmọ̀ kó lè sámá ojúṣe ń tiẹ̀ ọbẹ̀ ni ara niyọ́ òórùnú mo wá bọ̀ mo bọ̀ yẹ sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìfi dóní àwọn làákàrà alẹ́ mi ràn wọ́n ṣe ìdẹ̀kùn fún nítorí láyé ẹni tó gbòyà lówó ibi owó gbèsè tọ́jẹ́ mí mo bọ̀ ọlọ́run tó wá ṣe ìdẹ̀kùn fún lọ́run gẹ́lì kíyàmà ọmọ sátara mùsùlùmá ẹni bá bọ mùsùlùmí láti rí sátara wọlọ́wọ́ ìfi dóní àwọn làákàrà ọlọ́run ó bu àṣírí tẹ̀ náà láyé ń bí ọlọ́run sì bu àṣírí rẹ̀ nígbà kìáàmà lọ́jọ́ tí ọlọ́run máa tún gbogbo àṣírí wallahu fi auni al-abdi ma kana al-abdu fi auni akhihi gbogbo ẹ̀dẹ̀ tó bá dúró pé òun fẹ́ ràn máa yá àwọn lọ́wọ́ òun fẹ́ fa sókè òun fẹ́ kó lóòjẹ́ ẹ̀ láyé ọlọ́run bá náà dúró lẹ́nu jọmọ̀ náà náà ilé ìlànà Nabi sallallahu kámójútọ̀rọ̀ ẹ̀sìn wọn kádẹ̀mójútọ̀rọ̀ ayé wọn lẹ́yìn náà ká máa fàdó ara wọn lọ́wọ́ ìgbàdọ́mọdé ọmọ yẹ́sìn ni pé tó bá ń gbìyànjú bí ẹ̀sìn ò ṣe ní ìbàjẹ́ lára ọmọ ayá rẹ̀ bóun náà ṣe mẹ́sìn délé bí wọn náà ṣe fẹ́ mú délé ẹni bá ti láníyàn rẹ ọ̀la ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ náà wọn fi bá wọn yàn lò torí pé ìtí wù ni pé ìtí mo fẹ́ fún àmọ́ fẹ́ fún ọ náà lẹ́yìn náà bóòlù ayé rẹ̀ ò ṣe ní nira ẹgbẹ́jẹ́ kí ló ń ṣe kí ló fẹ́ máa ṣe ń sìn

àbí látọ̀rọ̀ gbogbo ẹ̀ pátá kó sì máa jẹ́ tiẹ̀ náà màláìkà náà ṣàdúrà fún yàn padà ọmọ ṣàdúrà fún yàn tó sọnù àwọn ẹni eré wọn ní kọ́dà tí àwọn bá ń bẹ láàrin àwọn àfáà méjì wọn làwọn sọláfù sọọlì tó bá dòru wọn wá sí dùwà ikú ọlọ́run ọ̀rọ̀ tá a fẹ́ yẹn pẹ̀lú àfáà alágbájá tó bá dé pé mo wà lérí mistake jẹ́ kí n rí mistake lọ́la o kó sọ̀rọ̀ mílẹ̀ kí lẹ́kùn bẹ́ẹ̀ tó bá dé pé wà lérí mistake bá mi fẹ́ dúdú hàn wọ́n sànú ẹ̀ kó lè tẹ̀sí ọ̀rọ̀ lọ́n ọmọ sàdọ́ fún ọmọ ìyá rẹ̀ kọ́lọ́ ọba àlá ó sànú ẹ̀ orí tọ́lọ̀ sí fún kọ́lọ́mọdé ọba jẹ́ ọmọ sàdọ́ fún ọmọ ìyá rẹ̀ kọ́lọ́ ọba àlá kó fún lálàáfíà ó wà tó wà látọ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́yìn màláìkà ni ó sàdọ́ fún padà màláìkà tí ò jẹ tí ì sùn tí ì sùn tí ì mu nínú àdúrà tí àtàdúrà màláìkà ọlọ́run tó wá wà kálà rẹ̀ al ìbáàdà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sẹ̀ sọ ọlọ́mà yẹ́ ìsìnkú tọ́ kó já nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyáwá bá ṣe nífẹ̀ẹ́ ara wa kọ́lọ̀ sọ wálé lérí rẹ̀ kó sọ wálé ní rẹ̀ kọ́ wá ní gbogbo akọ́lẹ́pátá kọ́lọ̀ jáwà ìjẹ́nà kọ́lọ̀ mọ́sẹ̀ wálé mọ́ná اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم اهد الضالين من المسلمين ومن المبتدئين والحزبيين اللهم اهيل الإسبيين في كل مكان اللهم اجمع كلمتنا يا رب العالمين وحد صفوفنا وصفوف المسلمين في كل مكان فاستغفر الله إنه هو الغفور الرحيم